wọ́n ṣe wà ní èlò Iléṣà orí Facebook ni wọ́n ti pàdé o bí wọ́n ṣe di lọ́và nu mo rò pé obìnrin ó láìkí nítorí eh, ọkùnrin náà tó sì mọ ibi tó ń lọ <laughs> òun náà bẹ́ mọ̀ arákùnrin ti lé lọ́mọ ọgbọ̀n ọdún arábìnrin ti lé lọ́mọ ọgbọ̀n ọdún ó ti gbìyànjú àgbésọ́lẹ̀ ní gerera kò rí ọkùnrin tí gúnmọ́ tí ó fẹ́ sílé ó wá ń wò pé bóyá àbí ó bóyá ó wá ń wò pé àgbà ti ń dé o kóun ó yà wá igi kan fọ́ọ̀rọ̀ ẹ̀tàn yìí ti ń tẹ̀wájú lórí ti íńtánẹ́ẹ̀tì òun àti arákùnrin eh, tó ń ṣiṣẹ́ aluminium yìí àmọ́ tárákùnrin yìí ń ṣe ni pé àwọn fọ́tò tó máa ń gbé sórí íńtánẹ́ẹ̀tì bíi kí àwọn mọ́tò àwọn mọ́tò tó máa ń bá ya fọ́tò <laughs> àwọn mọ́tò tó máa ń bá ya fọ́tò eh, àwọn mọ́tò tó le tó le ni ó dẹ̀ ti pírẹsẹ́ǹtì ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan tó lówó ṣé a wà pé bóyá ọ̀kánjúà ló fárin àjò tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí ni èyí tá a fẹ́ fi ṣe ṣàlẹ̀ ọ̀rọ̀ lónìí ẹ lọ sórí Facebook ẹ lọ sórí Facebook Eh, mo yà á lò látọ̀dọ̀ àwọn kan ni èèbó wọn ń sọ mo ti wá sọ fún eh, Olúwaṣínà Oríọlá ẹ̀ tá a mọ̀ sí ohun aráàlú mo ti ní iṣẹ́ tó ń wọ́n mọ̀ ṣẹ̀nu bí wọ́n bá ti ṣe ìbò ọmọ ṣògbé fọ ẹ̀ sí Yorùbá kó mọ̀ di pé mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ tún wá ògbé fọ sẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n ń gbọ́ ètò hmm, ó ti ṣe ó ti fi ránṣẹ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ lónìí rèé o ìyá ayé ṣọmọbi tó ń lọ ibo ló ń lọ gègé àràtà emu dání tó dákun tó fi kọ tèmi síre àmì àṣẹ tó bàbá ètò ibi ayé ń lọ ibi ayé ń lọ ibi ayé ń lọ lẹ́tọ̀ọ́ ibi ayé ń lọ. West of searching for the right man, she was invited by a ẹni tí olólùfẹ́ tí ó ṣe alábàápàdé ní orí ìtàkùn ayélujára Facebook ṣe ikú pa láàrin wákàtí méjì tí ó ti ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ rẹ̀ ní ọ̀nà tí ó bani nínú jẹ́ gidigidi ọkùnrin olólùfẹ́ náà tí ó fọ́ orí arẹwà ọmọbìnrin yìí mọ́ ògiri òun ìgànná ilé rẹ̀ láìmọye ìgbà títí tí ẹ̀mí ọmọbìnrin yìí ti bọ́ ìdí tí ọmọkùnrin yìí fi wé wá láàbí yìí yóò kọ yín lóminú gẹ́gẹ́ bí ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ ọmọbìnrin yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ amdalati ni ó ṣe alábàápàdé olólùfẹ́ ọmọkùnrin yìí lórí ìkànnì wùmí kí n bá ọ̀dọ̀ rẹ̀ facebook ẹni tí ó ṣe pé láàrin ọ̀sẹ̀ díẹ̀ wọ́n ti ní ìfẹ́ tó jiná láàrin ara wọn amdalati ọmọ ọdún mẹ́rìnlélọ́gbọ̀n àti olólùfẹ́ rẹ̀ ọkùnrin tí ó pàdé tí ń jẹ́ bọ́lárìnwá jẹ́ ọmọ ọdún márùnlélọ́gbọ̀n àti pàápàá pẹ̀lú ìdánilójú rẹ̀ àti ìrísí ohun gbogbo ṣetán láti jẹ́ kí ìgbéyàwó kí ó wáyé nítorí ọjọ́ orí kò sí ní ìhà tòun Hamdalat mọ́ Hamdalat jẹ́ akíkanjú àti aláṣeyọrí nínú okòwò rẹ̀ tí ó jẹ́ kátàkárà oúnjẹ jíjẹ àti oríṣiríṣi ohun jíjẹ lórí ìtàkùn ayélujára àti ní ṣọ́ọ̀bù ìtajà rẹ̀ Bọ́lárìnwá ní tiẹ̀ ẹni tí í ṣe àfihàn ìgbé ayé ẹ̀tàn lórí ẹ̀rọ ayélujára íńtánẹ́ẹ̀tì tí ó ń fi hàn gẹ́gẹ́ bí arẹwà àti ọkùnrin tí ó ti dàgbà tójú bọ́ láti gbéyàwó ṣùgbọ́n nítòótọ́ èyí tó dáa jù ní kẹ́ ẹ wò ó mo fẹ́ kẹ́ ẹ máa rí àwọn fọ́tò Bọ́lárìnwá ni o ẹ wo mọ́tò tí ń fi ya fọ́tò ó ti pọnnu fún ọmọbìnrin òun jù ọmọbìnrin sì ti káwọ́ òkè fún ọ wá wà lọ lẹ́ṣà nítojú rẹ̀ rínu kẹ́sà kọ́kọ́ tí ó wà lọ gbé ayé ẹ̀ tàn nígbà tí ó sì ṣe alábàápàdé Amdalat lórí ìtàkùn ayélujára gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ láti fa ojú àwọn ọmọbìnrin mọ́ra nípa fífi ìfẹ́ tí kò ní ẹ̀dà hàn sí wọn ó ṣe iṣẹ́ ìwádìí àti iṣẹ́ ọpọlọ lórí Amdalat àti okòwò rẹ̀ lórí ẹ̀rọ ayélujára kó tó di wípé ó kọ ẹnu ìfẹ́ sí Amdalat nítorí wípé ó ti rí wípé Amdalat jẹ́ akẹ́kọ̀ọ́ ènìyàn tí ó sì ń ṣe iṣẹ́ dáadáa àti nípa bí Abdullah ti ṣe máa ń fi àfihàn ìdúnàdúrà àti bí ó ti ṣe ń tà tí ó sì ti ń ra àwọn ohun tí ó ń tà Ọlárìnwá ṣe àfihàn ìwà ọkùnrin dáadáa tí ó lè mú obìnrin gbà gẹ́gẹ́ bí ọkọ rere fún Abdullah àti pàápàá jùlọ Ọlárìnwá fi ìfẹ́ pé Abdullah ti wá sí ọ̀kan nínú àwọn ilé arúmọjẹ òun òfegè rẹ̀ ní ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Abdullah kò sì tiẹ̀ fura ohunkóhun nínú ìbẹ̀wò rẹ̀ àkọ́kọ́ títí ó sì fi lọ bí bí ìgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí kò sì sí àfojúhàn láabi kankan èyí tí ó tún jẹ́ kí ọkàn rẹ̀ balẹ̀ wípé adé orí òun nìyí àti wípé kí ìfẹ́ àwọn méjèèjì máa gbilẹ̀ sí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ láàrin oṣù díẹ̀ síra wọn èyí jẹ́ kí Bọ́lárìnwá rí i dájú pé Amdalati ti ní ìfọ̀kànbalẹ̀ nínú òun nígbà tí ó di ọjọ́ ìsinmi ọjọ́ keje oṣù keje ọdún tí a wà yìí Bọ́lárìnwá tún gba Amdalati lálejò pẹ̀lú àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ wípé ọ̀kan nínú àwọn oníbàárà òun bọ́lárìnwá fẹ́ ra ọjà olówó iyebíye nínú ohun tí Amdala ti ń tà ṣùgbọ́n tí ó já sí àwùjọpọ̀ irọ́ nígbà tí Amdala ti dé lọ́jọ́ yìí ni Bọ́lárìnwá bá yí ọ̀rọ̀ padà wípé níṣe ni òun fẹ́ yá owó lọ́wọ́ Amdala ti ní o owó bíi mílíọ̀nù méjì náírà láti fi kún iṣẹ́ ọwọ́ alumíníọ̀nù tí òun ṣe àti wípé òun yóò dá a padà tí àṣírí òun bá ti bò sí Amdala ti kòrò ojú sí àgbékalẹ̀ ọ̀rọ̀ Bọ́lárìnwá yìí ọ̀rọ̀ yìí sì bí i nínú gidigidi Amdala ti kọ̀jálẹ̀ fún Bọ́lárìnwá àti wípé òun kò ní owó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n sí àìròtẹ́lẹ̀ rẹ̀ àti ìyàlẹ́nu Amdala àti Bọ́lárìnwá gbá orí Amdala àti mú ó sì fi lu ògiri ní àìmọye ìgbà àti ní gbogbo ìgbà yìí Amdala àti ń rawọ́ ẹ̀bẹ̀ sí i kó má ṣe gba ẹ̀mí lẹ́nu ṣùgbọ́n gbogbo ẹ̀ ẹ̀bẹ̀ wọ̀nyí níṣe ló bọ́ sí etí dídi bọ́lárìnwá nígbà tí àárẹ̀ sì ti mú Hamdaláàtì tó ṣubú lulẹ̀ bọ́lárìnwá lọ sí ìta ilé rẹ̀ láti lọ mú pákó tí ó sì ṣe bẹ́ẹ̀ gba mú Hamdaláàtì lórí títí tí ẹ̀mí fi jáde nínú arẹwà ọmọbìnrin yìí kò ì tí ì hàn gbangba bóyá ìdí tí bọ́lárìnwá fi wu ìwà láabi yìí ni láti gbọ́n owó inú àṣùwọ̀n Hamdaláàtì sí ọ̀dọ̀ ara rẹ̀ tàbí ìbínú pé kò yá òun lówó ni àwọn alábàágbépọ̀ bọ́lárìnwá ló kẹ́fìn rẹ̀ bí ó ti ṣe ń gbọ́n iyẹ̀pẹ̀ láti ìtàwọ̀ inú ilé láti fi bo ipọ́n tí ó tọ́ jáde láti ibi orí hamdalati. ẹ jọ ẹ má bínú pé ẹ rí dáadáa lórí facebook tẹ́lẹ̀ ó ti dé báyìí nẹ́tíwọ́ọ̀kì ló fà á o ó ti dé ẹ̀yin ẹ wò ẹ wò bó ṣe ń lọ ẹ wò bó ṣe ń lọ. <laughs> Lagilu FM 96.7. Ibi ayé ń lọ, ibi ayé ń lọ, ibi ayé ń lọ kò sẹ́ni tó mọ̀. Ìrìn ayé ó yọ lọ́hùn ọba. Ẹ fìdí balẹ̀ kẹ́ẹ̀kọ́ mọ́ lórí ètò. Ọmọbìnrin arẹwà yìí pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìlàkàkà rẹ̀ láti rí ẹni bí ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ ẹni tí olólùfẹ́ tí ó ṣe alábàápàdé ní orí ìtàkùn ayélujára Facebook ṣe ikú pa láàrin wákàtí méjì tí ó ti ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ rẹ̀ ní ọ̀nà tí ó bani nínú jẹ́ gidigidi ọkùnrin olólùfẹ́ náà tí ó fọ́ orí arẹwà ọmọbìnrin yìí mọ́ ògiri òun ìgànná ilé rẹ̀ láìmọye ìgbà títí tí ẹ̀mí ọmọbìnrin yìí ti bọ́ ìdí tí ọmọkùnrin yìí fi wé wá láàbí yìí yóò kọ́ yín lóminú gẹ́gẹ́ bí ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ ọmọbìnrin yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Amdalaati ni ó ṣe alábàápàdé olólùfẹ́ ọmọkùnrin yìí lórí ìkànnì wòmíkínbá ọ̀dọ́rẹ̀ẹ́ Facebook ẹni tí ó ṣe pé láàrin ọ̀sẹ̀ díẹ̀ wọ́n ti ní ìfẹ́ tó jiná láàrin ara wọn Amdalaati ọmọ ọdún mẹ́rìnlélọ́gbọ̀n àti olólùfẹ́ rẹ̀ ọkùnrin tí ó pàdé tí ń jẹ́ Bọ́lárìnwá jẹ́ ọmọ ọdún márùnlélọ́gbọ̀n àti pàápàá pẹ̀lú ìdánilójú kí ó wáyé nítorí ọjọ́ orí kò sí ní ìhà tòun Hamdalat mọ́ Hamdalat jẹ́ akíkanjú àti aláṣeyọrí nínú okòwò rẹ̀ tí ó jẹ́ kátàkárà oúnjẹ jíjẹ àti oríṣiríṣi ohun jíjẹ lórí ìtàkùn ayélujára àti ní ṣọ́ọ̀bù ìtajà rẹ̀ bọ́lárẹ̀wá ní tiẹ̀ ẹni tí í ṣe àfihàn ìgbé ayé ẹ̀tàn lórí ẹ̀rọ ayélujára íńtánẹ́ẹ̀tì tí ó ń fi hàn gẹ́gẹ́ bí arẹwà àti ọkùnrin tí ó ti dàgbà tójú bọ́ láti gbéyàwó ṣùgbọ́n nítòótọ́ à ń bẹ ọlọ́run tó ń làkàkà láti jẹ́ ènìyàn láyé bẹ́ẹ̀ kẹ̀ ó máa ń ṣe àfihàn àwọn nǹkan ọ̀rọ̀ tí ó yálò ní bọ́lárẹ̀wá kì í ṣe fàwọ̀rajà nìkan ó tún jẹ́ awakùsà ọ̀rọ̀ ẹni ẹlẹ́ni èyí pè ní kó dìgà nípa gbígba òbítíbitì owó lọ́wọ́ àwọn ọmọbìnrin tí ó sì jẹ́ kí ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ olùgbé ayé ẹ̀ tán nígbà tí ó sì ṣe alábàápàdé Hamdalati lórí ìtàkùn ayélujára gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ láti fa ojú àwọn ọmọbìnrin mọ́ra nípa fífi ìfẹ́ tí kò ní ẹ̀dà hàn sí wọn ó ṣe iṣẹ́ ìwádìí àti iṣẹ́ ọpọlọ lórí Hamdalati àti okòwò rẹ̀ lórí ẹ̀rọ ayélujára kó tó di wípé ó kọ ẹnu ìfẹ́ sí Hamdalati nítorí wípé ó ti rí wípé Hamdalati jẹ́ akíkanjú ènìyàn tí ó sì ń ṣe iṣẹ́ dáadáa àti nípa bí Hamdalati ti ṣe máa ń fi àfihàn ìdúnàdúrà àti bí ó ti ṣe ń tà tí ó sì ti ń ra àwọn ohun tí ó ń tà ọlárìnwá ṣe àfihàn ìwà ọkùnrin dáadáa tí ó lè mú obìnrin gbà gẹ́gẹ́ bí ọkọ rere fún amdalati pàápàá jùlọ ọlárìnwá fi ìfẹ́ pé amdalati wá sí ọ̀kan nínú àwọn ilé arúmọjẹ òun òfegè rẹ̀ ní ìlú iléṣà ní ìpínlẹ̀ ọ̀ṣun amdalati kò sì tiẹ̀ fura ohunkóhun nínú ìbẹ̀wò rẹ̀ àkọ́kọ́ títí ó sì fi lọ bí ìgbà ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí kò sì sí àfojúhàn láabi kankan èyí tí ó tún jẹ́ kí ọkàn rẹ̀ balẹ̀ wípé adé orí òun nìyí àti wípé kí irúfẹ́ àwọn méjèèjì máa gbilẹ̀ sí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ láàrin oṣù díẹ̀ síra wọn èyí jẹ́ kí Bọ́lárìnwá rí i dájú pé Amdalati ti ní ìfọ̀kànbalẹ̀ nínú òun nígbà tí ó di ọjọ́ ìsinmi ọjọ́ keje oṣù keje ọdún tí a wà yìí Bọ́lárìnwá tún gba Amdalati lálejò pẹ̀lú àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ wípé ọ̀kan nínú àwọn oníbàárà òun Bọ́lárìnwá wa fẹ́ ra ọjà olówó iyebíye nínú ohun tí amdala ti ń tà ṣùgbọ́n tí ó já sí àwùjọpọ̀ irọ́ nígbà tí Hamdallah ti dé lọ́jọ́ yìí ni Bọ́lárìnwá bá yí ọ̀rọ̀ padà wípé níṣe ni òun fẹ́ yá owó lọ́wọ́ Hamdallah ti ni o owó bíi mílíọ̀nù méjì náírà láti fi kún iṣẹ́ ọwọ́ alumíníọ̀nù tí òun ń ṣe àti wípé òun yóò dá a padà tí àṣírí òun bá ti bò sí Hamdallah ti kò rojú sí àgbékalẹ̀ ọ̀rọ̀ Bọ́lárìnwá yìí ọ̀rọ̀ yìí sì bí i nínú gidigidi Hamdallah ti kọ̀ jálẹ̀ fún Bọ́lárìnwá àti wípé òun kò ní owó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ṣùgbọ́n sí àìròtẹ́lẹ̀ rẹ̀ àti ìyàlẹ́nu Amdalaati Bọ́lárìnwá gbá orí Amdalaati mú ó sì fi lu ògiri ní àìmọye ìgbà àti ní gbogbo ìgbà yìí Amdalaati ń rawọ́ ẹ̀bẹ̀ sí i kó má ṣe gba ẹ̀mí lẹ́nu òun ṣùgbọ́n gbogbo ẹ̀bẹ̀ wọ̀nyí ní í ṣe ló bọ́ sí etí dídi Bọ́lárìnwá nígbà tí àárẹ̀ sì ti mú Amdalaati tó ṣubú lulẹ̀ Bọ́lárìnwá lọ sí ìta ilé rẹ̀ láti lọ mú pákó tí ó sì ṣe bẹ́ẹ̀ gba amanda láti lórí títí tí ah, ẹ̀mí fi jáde nínú arẹwà ọmọbìnrin yìí kò ì tí ì hàn gbangba bóyá ìdí tí bọ́lárìnwá fi hu ìwà aláàbí yìí ni láti gbọ́n owó inú àsùnwọ̀n amanda láti sí ọ̀dọ̀ ara rẹ̀ tàbí ìbínú pé kò yá òun lówó ni àwọn alábàágbépọ̀ bọ́lárìnwá ló kẹ́fì.